ìwọ ọmọ yorùbá mùsùlùmí ilẹ̀ yorùbá ọmọ yorùbá ni ẹ o kìrìsìtánì ilẹ̀ yorùbá ọmọ yorùbá ni ẹ gbogbo oníṣẹ̀ṣe ilẹ̀ yorùbá ọmọ yorùbá ni yín o ìwọ mùsùlùmí àwọn tó darí ẹ̀sìn tá a gbélé ọ lọ́wọ́ kì í ṣe ọmọ yorùbá o ọmọ lárúbáwá ni wọ́n o bí ogun bá dé láàrin yorùbá àti lárúbáwá ìwọ ni wọ́n kọ́kọ́ pa ìgbàgbọ́ wọn náà sọ pé wọ́n lè dalẹ̀ àwọn wọn ò ní trust ẹ o wọn ò ní trust ẹ o má sọ lé rẹ nù o má sọ lé rẹ nù o jẹ́ kí n pe gbogbo olùgbé ayé sí àkíyèsí ìyàrá agbára ni mo fẹ́ mú wa wọ̀ lónìí o mo fẹ́ wọ ìyàrá agbára ọmọ Yorùbá ẹ má jẹ́ òótọ́ ẹ ń gbọ́ ọ̀rọ̀ kékeré ogun ẹ̀rù òsì tún bàyín ẹ ń gbọ́rọ̀ kẹ̀kẹ́ ogun ẹ̀rù ọ̀bà yìí ogun lógun kìrìjì o hmm, ogun nìjà ọ̀rẹ́ o ogun lógun ńláńláńláńláńláńlá tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ogun òkó ran Yorùbá lẹ́rú rí o tí àwọn tó ń bá ran Yorùbá jà tí wọn ò ríran Yorùbá wíìnì tí wọn ò lọ sinmi ni ẹ wá já àwòbáyé ogun wa ń bọ̀ ẹ̀wọ̀n tẹ́ fi ń kojú ogun fúlàní ń kógun bọ̀ ẹ̀wọ̀n tẹ́ fi ń kojú ogun látọjọ́ tí a ti bí fúlàní sáyé tọmọ fúlàní ti jí lọ́mọ ọdún kan ló ti ń fọ̀bẹ́ ṣeré ló ti ń fi dà á jà kódà wọ́n máa ṣe kọmpitíṣọ̀n ìjà nílùú tí wọ́n tẹ́ pé ìdà ni wọ́n máa fi ṣe ara wọn tí ò ní ràn wọ́n wọ́n máa gúnra wọn nídà tí wọ́n mọwọ́ ìdà wọ́n mọ dà lò púpọ̀ bíran Yorùbá bá mú dàda nílé ni ó lè ṣe lọ́kọ́ o àyà ò lè kó ọmọ yorùbá kó lọ kojú ọmọ fúlàní pẹ̀lú idà kó má gbẹ̀mí rẹ o sọ pé mo sọ bẹ́ẹ̀ o yóò gbẹ̀mí rẹ sójú ogun ni o níjọ́ tá a ti bí òyìnbó lòyìnbó ti ń ṣeré ìbọn òyìnbó kì í fìbọn ṣeré ìbọn làwọn fi ń ṣe ẹ̀kọ́ ọjà ojoojúmọ́ ni wọ́n ń rọ ẹ̀wù ìjà tó ṣe pé tí o bá yin ìbọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò ní wọlé sí wọn lára ojoojúmọ́ ni òyìnbó ń gbà nípa ẹ̀wù irin má àgbàgbé òyìnbó tó gbà lórí ọkọ̀ tá a fi ń gun mọ́tò káàkiri àgbáyé lénìí òyìnbó tó gbàgbà láti lórí plane tá a fi ń lo plane káàkiri àgbáyé tọ́ḿbìtọ̀pù ẹ̀ sọ fún mi pé wọn ò ní ṣe àṣeyọrí lórí ẹ̀wù irin bulletproof tí wọ́n sáré lé lórí lójoojúmọ́ wọn ò yege o tí ọmọ Yorùbá mẹ́wàá bá ní bulletproof ẹ fẹ́ lọ rà lọ́dọ̀ wọn ni o àwọn tí wọ́n ṣe ẹ̀wù irin yìí wọ́n mọ kẹ́míkà táwọn á dà sẹ́wù irin yìí tó ní ṣiṣẹ́ mọ́ òyìnbó tó ṣe ẹ̀wù irin yìí ọmọ kẹ́míkà tó máa dà sí ẹ̀wù irin tí bàá wọlé ọmọ yorùbá tíjàmbá wá dé láàárín ẹ̀yìn àti òyìnbó tó gbé mọ̀ dání ẹ̀yìn kọ́ṣẹ́ bó yìnbọn ni o wọ́n bí òyìnbó bí ìbọn ni o ta ni yóò win ta ni yóò yege láàárín ìwọ ọmọ yorùbá ta kọ́ ni bó ṣe ń yìnbọn àtẹni tó jogún ìbọn yín ọmọ yorùbá ẹ má sùn ẹ ti sọ lẹ́nu ẹ má sọ àpò ìyàgọ́ ẹ tètè ṣẹ́rí padà ẹ tètè ṣẹ́rí padà ha orin yomi kan ó ní come back to your fatherland come back to your fatherland ada where will you doctor come back to your fatherland ọmọ adúláwọ̀ ẹ padà wálé ọmọ adúláwọ̀ ẹ padà wálé ifá pè yín o wálé ọmọ adúláwọ̀ wálé ẹ̀dùn pè yín o wálé ọmọ adúláwọ̀ wálé ó ní ká padà wálé ẹ tètè darí padà wálé hmm. ọmọ Yorùbá ẹ má sùn ọmọ tó ní bàbá wò là ìyá àwọn olówó lọ́wọ́ ẹnu ẹ̀ ló wáyé o ẹnu ẹ̀ ló wáyé o ìyìn tó bá mú kágbàlagbà ojókòó tẹtẹrẹ kó wo nǹkan ọ̀kẹ́ òréré bí ọmọdé ilé bá gún àkàbà kó gorí òrùlé kò lè rí tágbà ń rí. mo ń pariwo tèmi tó fún gbogbo ọmọ kóòtù òjíire wàásù mi tòní ọmọ yorùbá ni mo fi bá wí ọmọ yorùbá ni mo fi bá wí mo sì ń bọ̀ lórí àáfà kan tó kóra wọn jọ sínú ilé ó wá ń kọrin ó lóun gbàdúrà pé yorùbá nation ó máa ṣe é ṣe ká má sọ nítorí èmi gbọdọ̀ sọ̀rọ̀ tìǹbù lé mọ́lẹ̀ ó ní yorùbá nation máa ṣe é ṣe ká má sọ míì ọmọ yorùbá ni o kò fòyìnbó kọrin o kò fi lárúbáwá kọrin o èdè yorùbá ló fi ń kọrin o èdè yorùbá ló ń lò ó dẹ̀ ní yorùbá nation àṣeéṣe ká má sọ míì ṣe ti wá rí i pé eléyìí ní bẹ nínú ọmọ yorùbá alátakò wà ní ọmọ yorùbá ó mà ṣe o ọmọ òmùgọ̀ ẹ̀dá ló ń pe egun ilé rẹ̀ ní wéèrè jẹ́ kí n pa ọ́ nítorí lẹ̀ káàárọ̀ òjíire kí n tó bọ̀ sórí fáàmì tí mo fẹ́ fi ṣe é fìdí ọ̀rọ̀ mi tòní múlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire àwọn odò kéékèèké tẹ́yìn ń pọnmu yìí tẹ́ ẹ pè lódò tẹ́ ẹ ń pọnmi yìí <laughs> àwọn baba ńlá wa máa fi ń jagun mà ní àwọn baba ńlá wa fodò jagun ni o ó kò jẹ́ pé kì í ṣe gbogbo odò ló létí ifá mi kẹ́nẹ́ la wà tẹ́lẹ̀ wọ́ orin mi gẹ̀mẹ́ la wà tẹ́lẹsẹ̀ ó wá bùnrin bùnrin ó ṣe mí gbìgbọ́n gbìgbọ́n ọ̀wọ́n ní aláwúré díbábá láwúré ìwòrì ilẹ̀ díbábúlẹ̀ aláwúré sunkún òun ò létí ilẹ̀ sunkún aláìgbọràn jẹ́ aláwúré ti létí o ilẹ̀ gbọ́ràn àwa débi ilẹ̀ gbé gbúre àwọn bàbá wa máa ń wábi tílẹ̀ gbé gbúre káàkiri mà níṣẹ́ gidi ló mà ṣe torí odò míì ni a ṣe ń tẹ̀lú mi ìdó tó bàbá bá rìn lọ ni tó bá pàdé ẹbọra míì nínú odò míì tó bu agbára tó wà lọ́wọ́ rẹ̀ tó bá ṣe ìrọ̀lẹ́ rí wọ ọmọ ìjọ jẹ́ká ẹran palẹ́kọ lẹ́ni àwọn ọdẹ ìgbà náà já pẹran lọlé tó ní ẹ̀mí òní ọba pẹran tó bá fún mi lóbì máa jẹ́ kó pẹran tó dẹ̀ mọ́bì fọ́dún yẹn lóòótọ́ tó wá pẹran rẹpẹtẹ lọlé tó bá délé yóò lọ ọ̀rọ̀ ìfọba tó bá délé pé kábíyèsí o mo máa kó odò kan nínú igbó tí mo ṣọdẹ lọlé ni báyìí báyìí báyìí báyìí ló máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ nísìnyí ọba yẹn ó ní ó yáyáyáyá mo kọ́ ọmọ méjì mẹ́ta tẹ̀lé ẹ lọ́tẹ̀ tó síbẹ̀ kẹlẹ́ káyé síbẹ̀ wọ́n torí odò yẹn lọ rèé tẹ̀lú yẹn dó wọ́n mọ̀ wá bá odò yẹn lò wọ́n máa súnmọ́ wọ́n máa bọ́ máa mọ̀ kí ló ń jẹ kí ló ń fẹ́ ọmọ Yorùbá títí tí wọ́n fi mọ̀ bọ odò yìí tí wọ́n fi dọ̀rẹ́ tókùn bá tiẹ̀ wá dé ńkọ́ tógun bá dé ogun ò lè kó ilẹ̀ tẹ́ bá lè máa fún mi lágbo àṣírí túnú o odò yẹn agba ẹbọra tó ń bẹ ń bẹ owó ò lè kú láéláé èèyàn ló lè kú ọmọ Yorùbá bí wọ́n ṣe máa pàgbò fún odò yìí tógun bá ti dénú ní gbogbo ìgbà lógun ó máa ṣẹ́ ní ìgbà tí ogun ń ṣí àwọn ará àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kiri tí wọ́n ń ṣí kiri tí wọ́n dé Ifẹ̀ tuntun tán wà yìí tán tèdó síbẹ̀ pé tọ́ wọ́n bẹ̀ sí ní wá báwo la ṣe ṣe ń jọ́kọ́ ni ọdẹ kan ìrìn àjò lọ sínú igbó kan ó wá bá odò kan pàdé odò tá a wí yìí ọdẹ yìí ti rìnrìn rìn wọn ò rẹ́ran pa.

kọ́dẹ yìí ó tó kúrò nílé lọ sóko ọdẹ ó ti dáfá ifá ní kókó bídìí ẹ bọ́fá tó bá bọ́fá tó kókó bídìí ẹ kó lọ yọ kókó sápò pẹ̀lú ẹ̀kọ́ lọ sí oko ọdẹ abà ọdẹ yìí wá dóko ọdẹ tán ìgbà tí eh, omi odò yìí bèbè kí ló fẹ́ fóun ó ní mi ò ní kan púpọ̀ ṣùgbọ́n mo ládìyẹ àti ẹ̀kọ́ mú wá oúnjẹ nìyẹn náà ó bá fún ládìyẹ àtẹ̀kọ́ ẹ̀ẹ́ ìwọ náà mú mi ná kókó mú mi kẹ́kọ̀ọ́ ẹ̀ ọ́ balẹ̀ ń gbò mọ̀mí tán àwé adìẹ máa dùn púpọ̀ èrò gàṣẹ́ mo lè rí sí olókù ọba tó fún nítan mí pẹ̀lú ẹ̀kọ́ ń bẹ̀ bọ́yá jẹ tó yó tán ní kí ló wá fẹ́ kí n ṣe fún wọn náà báyìí o ó ní mo ti rìn rìn rìn mi ò rẹ́ran pa nígbà tí ẹ̀pẹ̀ràn e lọlé àwọn aráàlú bá mọ̀ mí lákìkanjú ọdẹ ó fẹ́ pẹ̀ràn ní ọ̀nà e ọ̀dà ọ̀ pẹ̀ràn sì kò lórí ẹ̀ràn e bá lọ ọdẹ hmm. yìí pẹ̀ràn títí ó pẹ̀rin ó pẹ̀fọ̀ ó pọ̀jò lábàbá ẹ̀jò ńgbò wá délé tó kó gbogbo ìdélé kí lè léyìí á ti ṣèyí sí à ó kẹjọ rò fún olúwa rẹ̀ Odùduwà ní í ṣe tó bá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àjọ débẹ̀ wọ́n débẹ̀ wọ́n lọ dúpẹ́ oore lọ́wọ́ odò yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kí máa ń jìnnà débẹ̀ kọ́ ni mò ń lọ mo kọ̀ sáyé ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ tó wúre tó dúpẹ́ ìwọ odò ẹbọra yìí agbára ló tó pọ̀ tó báyìí ọ̀nà wo ló lè gbà ràn wá lọ́wọ́ ó ní kò sí ọ̀nà tí mo lè gbà ràn yín lọ́wọ́ tẹ bá ti lè máa múnú èmi náà dùn àní múnú ẹ dùn gbówó kí ló ń jẹ ọkà gbogbo tó ń jẹ lẹ fún wa gbàgbàgbà náà àtọ́ wá délé ó ṣe wọ́n kàmíkàmí ẹ àbádọ́ ọ̀ní yìí tẹ́lómi ìbátú lọ ní kọ́ ọmọ Yorùbá Yorùbá ò kí fi agbára ṣeré. Yorùbá ò kì í pàdánù agbára Yorùbá mọ rírì agbára púpọ̀ ọmọ Yorùbá ẹ má fagbára ṣeré ìyàrá agbára ni mo mú ìwọ̀ lónìí báyìí ni Odùduwà pàṣẹ pé yá ìwọ́de yìí ìwọ náà ló kúkú lọ́sọ̀ wọn lórí pẹ̀lú àwọn lágbájá tàbí ìbìlà ká ṣe pé ẹ máa lọ sọ́hun yẹn lọ tẹ̀lé sétí odò yẹn ẹ lọ tọ̀dé síbẹ̀ odò ọjọ́ náà tó lọ rèé tẹ̀dó sí ibẹ̀ lápè ní odò òbòkun ibẹ̀ lápè ní iléṣà lẹ́nìí ibẹ̀ ló di ìjẹ̀ṣà lẹ́nìí odò òbòkun ọjọ́ náà lọ́tọ̀ torí odò yìí lára àjẹ̀ṣà ṣe tẹ̀dó sídẹ̀ ìjẹ̀ṣà ifá ló wí bí o bá bí mi ṣáájú sí màá tẹ̀síwájú màá tu délẹ̀délẹ̀ níta àbámọ̀ àní sọ lẹ́nu torí odò yìí la ṣe tẹ̀lú ìjẹ̀ṣà dóò tọ́mọ wọn fẹ́ lọ rèé jagun ní gbogbo ilẹ̀ Yorùbá wọn kọ̀ọ̀kan ké sí lógun jẹ̀ṣà ni o wọn ké sí lógun jẹ̀ṣà ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín o gbogbo ológun tó ti jẹ̀ṣà wá wọn ké sí wọn pé ogun ti yá wọn lọ bọ odò bòkun nílẹ̀ jẹ̀ṣà wọn lọ bọ odò bòkun odò bòkun ni ó wà sọ pé ogun yóò ti tó jà ẹ jẹ́ n lọ rèé wò náà tó bá jókòó tí ó lọ rè paná ẹ̀fà rẹ̀ ni yóò lọ paná ẹ̀gbà náà tó bá jẹ́ ogun tí wọ́n lọ rè jà ni yóò pè kán máa lọ tó bá ti mẹ́tọ̀ tiẹ̀ fún ẹ̀bọ̀ra ajọ́ náà ni obòkun o kò sẹ́nìkan ló ń jó bòkun o ẹ̀jọ̀ ẹ̀bọ̀ra ajọ́ náà lọ́forúkọ ẹ̀ ń pe odò yẹn torí àwọn ẹ̀tọ́ kékeré kan ti sọnù nílẹ̀ Yorùbá tẹ́ pé àwọn àgbẹ̀ lágbẹ́já ló dodo síbì tàbí ló dodo síbì sí lágbẹ́já náà ló dodo ló túnṣe lọ pàdé odò míì ni gbogbo nǹkan kéékèèké ẹja máa sọ bí tàn bá ṣe rí ẹ má jà kúrò ìtàn mọ́ ẹbọra tó ń gbé nínú odò yẹn ni òbòkun tábà sọ pé òbòkun ló dodo o abodò ń bẹ ni ìtọ́ tó pa abodò ń bẹ ni torí omi ni ọdẹ fẹ́ mu omi ló fẹ́ mu kó tó di pé ẹbọra ò gbà kí ó bu omi mu tábà dẹ̀ wo bí ìtàn yìí ṣe lọ káàkiri nìyẹn tí oyún mo làbá aṣojú òní ti gbogbo wa o bí omi òbòkun ṣe jẹ́ tó náà domi agbára tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ń bọ́ odò òbòkun kì í ṣe fúnlẹ̀ èdè o ará òtún fẹ̀ náà àjọ ní gbogbo àgbáyé lójó lómi òbòkun fẹ̀. bẹ́ẹ̀ kọ́ni la tún ti kọ omi míì tó tún lágbára ju tó bòkun gbóná láwọn ìlú míì tó bàbá wa tẹ̀dó tì tọ́dẹ̀ ń bọ́dọ̀ yẹn dorúkọ irú rẹ̀ náà ni odò odò ọba lóde Ìwó odò ọba irú rẹ̀ ní alọ́tẹ̀dó ti odò ọba ni ìwó lọ bọ́dò ọba jókòó pọ̀ làbí pè wọ́n ní olúwo ọmọ odò ọba olúwo ọmọ odò ọba so fún díẹ̀ yìí báyìí ni gbogbo ìrìnàjò yìí ṣe rí nílẹ̀ yorùbá torí wọn kì í fi agbára ṣeré nílẹ̀ káàárọ̀ òjíire bí agbára yìí ni baba ńlá wa máa ń mú fi jagun tó ìbọn bó wa ń bọ̀ pẹ̀lú ìbọn rẹ̀ mílíọ̀sì ìbọn ni kókó dání tá a bá ti bọ odò tàbí ẹ̀wọ̀n ọdún mọ́lẹ̀ wa míì àwọn òyìnbó kọ̀ọ̀kan máa kọjú bọ̀ sí àwọn kan bẹ̀sí ní jalè méjì àwọn kan dẹ̀ para wọn dànù ikú tó pa wá ní màákàn bókun wọn bọ̀ rẹpẹtẹ ni gbogbo tó bá wá ń ja ìran Yorùbá lógun bó ṣe máa ń para wọn nìyẹn nígbà tó wá rí i pé àwọn ò rí wa mú ni wọ́n máa mẹ́sìn wa fún wa wọ́n ní òòṣà wa ń pààyàn ṣé bò òkè ń pààyàn wọ́n lápààyàn lòòṣà ṣé ọbẹ̀ tí fúlàní ń kó kiri ìdà tó lóun fi pòtẹ́tà ara wọn láti má jẹ́ kó jí màálù gbé kí ló fẹ́ fi ṣe ó fẹ́ fi ṣáàyàn náà ni ó fẹ́ fi pààyàn náà ni ìjọba tó wá ní kí fúlàní máa kó ìdà káàkiri láti dáàbò bo rẹ̀ ó ti sọ pé kí fúlàní ó pààyàn o ẹ̀yẹ̀ wò ó sì kí nápàdókún gbogbo ìlú wọn ń jọmọ ènìyàn gbé kò sálágbára kankan lẹ yorùbá láti gbogbo ọdọ tí ń kó kó kó kó kó kẹrí pé nǹkan ti ṣe wá lẹ yìí gbogbo ọmọ kótó òjíire ẹ má jà á sùn ọ̀rọ̀ yìí bá èmi àti rẹ wí ọmọ yorùbá tó o bá pe eégún tégún ò bá dáhùn má torí ẹ̀ pa eégún ti ṣe ni kó wádìí eégún ibi tó kù sí bóyá ò tí ì mọ bó ṣe máa pè é ni bóyá tó ń bá ẹ pé ò tí ì mọ̀ ọ́ pé ṣe ni ká ẹ bẹ̀rẹ̀ rìsáàsì gidi lórí ẹ̀ òyìnbó náà ṣiṣẹ́ gidigidi kó tó dìtẹ́ẹ̀tì ìbọn ní ọmọ yorùbá tó o bá lo òrùka àlùṣubú tí ò ṣiṣẹ́ ṣe ni kó o bẹ̀rẹ̀ rìsáàsì lórí ẹ̀gbẹ́ kí ló sọnù bóyá o kù ewé kan ni tàbọ́jọ́ tó fi rẹ́ ni ò pé tàbó kù gbèsè tó o máa gbé lórí rẹ̀ tàbó ní kò tẹ́ kó o pasi kó o tó rí tàbó ló tẹ́ kó o fi wẹ̀ tó o bá wù tán táwọn bàbá rẹ̀ fi pamọ́ táwọn mú lọ sọ́run ayé làwọn náà gbé kó wọn ò mú lọ ọ̀run kọ̀ọ̀kan ayé náà ni ó wà tó o bá wà o máa rí i tó bá wa ọ máa rí ọmọ yorùbá ẹ jọ̀ọ́ ẹ má jà á lọ rà bọ́n jọjọ pé a fẹ́ fi jagun àwọn tá a fẹ́ kojú rẹ̀ mọ̀ bọ́yìn ju tiwa lọ ẹ má jà á gbójúlé bulletproof pé a fẹ́ fi jagun àwọn tó ṣe bulletproof fún wa ló fẹ́ bá wa jà wọ́n mẹ̀rọ nǹkan tá a gbé kọ́rùn ńlẹ̀ yorùbá ń gbàdéjọ́ tálágbára kan bá wà tá a bá wa títí tá a bá mu tá a lè mu ẹ náà wo fíìmù oríṣiríṣi a ó wa wá dẹ ènìyàn sí láti wádìí agbára rẹ̀ rí ni bí kábòbìnrin dẹ́ ká lè rí di agbára rẹ̀ níjọba tí wọ́n ṣe ní sọ́wọ́ à bó ṣe wò mí bí ṣe tó yìí ẹ̀yin adìẹ lọ gbọdọ̀ fò mọ́lẹ̀ wájú mi tó bá fẹ́ adìẹ mọ́lẹ̀ wájú mi tàbí wọ́n tẹ̀tọ̀ abóyún sí mi lára wọn lọ́ba ti dé nìyẹn àṣírí rẹ̀ túnú wò ní ọjọ́ bá fẹ́ lọ mọ́ máa mú bí ìgbín ni kí wá nìwọ ọmọ Yorùbá tó gbójú lé nǹkan agbára láti fi lọ fi bá ẹni tó ṣe agbára yẹn fún ẹja ó ti kú ọtí sí ẹni ọmọ yorùbá ẹ ti kún ọtí ìsinyìí ni ẹ má gbójúlé agbára òyìnbó mo wí tó o ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ bá ara rẹ̀ ewu ńlá ni ewu ńlá ni ọmọ yorùbá mo wí tèmi tó o ọ̀nà ìfá tí mo wá fi bá wa sọ̀rọ̀ lẹ́nu ẹ jẹ́ ká lọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òní báyìí kọ́ wa láti inú odù bá wa ọ̀tún pọ̀ méjì ó ní ijó jíjó òun àtẹ́wọ́ àtẹ́wọ́ fàǹfà ìlà mú gbayì láwùjọ ìdùnnú nbẹ agbẹ ń jó nbẹ agbẹ ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ nbẹ agbẹ ń yọ̀ olódùmarè ọba lógo tọ́rọ̀ bá wá dogun bọ́rọ̀ bá dìjà bọ́rọ̀ bá dìbò lọ́ọ́ yá mi bíi pọ́npọ́n bí ọfà bí apó ògùn bí agbára tẹnìkan ò mọ̀ rí ńlá gbójúlé tá a fi ń jagun lóde àṣáláyé adá fún ìjì ìjì lásà okùn lásà okùn ọmọ ẹranko yáyò ìgbà tí ń lọ gbà ìjà nílé olódùmarè ìgbà tó délé olódùmarè tán àgọ́ ńlọ olódùmarè gbé fún un ó sì tún jogún alárànbarà aṣọ ẹ̀kú ìgbà tó délé ayé tán ó ń jagun ó sì ń ṣẹ́gun ó ń pidán ó ń gbayì láwùjọ àwọn bá a bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ó yẹ ká máa rántí alẹ́ bá a bá rìn díẹ̀ ká wẹ̀yìn wò tá a bá wá rìn rìn rìn ká àwa bìkan jòkó sí ká sinmi káwá wo lẹ́ẹ̀bẹ̀ káwo bóyá ó yẹ ni adábòjì lásà okùn ọmọ ẹ̀kọ́ yáyò ìgbà tí ìsúnkọ́ aláìlóbìnrin ẹ̀kọ́ òun lè ní àrólé ní bójoojúmọ́ ayé sùn wọ́n ní yóò lóbìnrin yóò bímọ yóò sì láròólé ẹ̀bọ ni kó wá ṣe ó gbẹ́bọ̀ ń bẹ̀ orúbọ àwọn ọ̀nà mọ́rin mọ́kòfà. Mo dábùjì lásà okùn ó rẹ̀ pa okùn lèrè fẹ́bìnrin àwọn ọ̀nà mo rìn mo kò fà dábùjì lásà okùn ó ròde ọ̀yọ́ lọ rẹ̀ fẹ́bìnrin àwọn ọ̀nà náà mo rìn mo kò fà dábùjì lásà okùn òun lọ sóde ìgbèyí ó lọ rẹ̀ fẹ́bìnrin ẹbọ lọ́ni kó wá ṣe ẹ rí ìjì lásà okùn ọmọ ẹ̀kọ́ yáyọ làápẹ̀ níjìlá nígbà tó wo bí láyé ṣe rí à ogun ló ń bọ̀ yìí ṣe ló padà sọ́dọ̀ olódùmarè tó lọ jogún agbára ńbọ̀ délé olódùmarè olódùmarè wàá jogún àgọ́ fún àgọ́ ló gbé fún pé má lọ́ fi jagun àgọ́ yìí kò sẹ́lòmíì tó lérú ẹ̀ yàtọ̀ sóhun kò pé méjì ìjì lásán ọkùnrin kan ló ní nǹkan ẹ̀ <laughs> ó tún wáá jogún aṣọ ìyẹn bí ọ̀pẹ tó bá ń lọ jagun kọ́ bá mẹ́rin tó ń bọ̀ tóun bá ti ń lọ sí àdẹ̀kú borí a máa padọ́ lọ tiẹ̀ a máa pàgẹ́ a máa pọ̀rùn gbè torí pé kò fẹ́ kọ́ rí àgbọn tó ń gbé dání agbẹ́kúwò agbágbọ̀n sábẹ́ aṣọ. ẹ̀sùn bó ṣe ń ṣayé ẹ̀ nígbà tó wá ń jagun títí tó gba yìí tó pẹ́ tí gbogbo ayé mọ́ ìjì ni o ìjì ńlá ni o ìjì ńlá ni o ìjì ńlá ni o ìjì ńlá ni o ìjì ńlá ni lọ́tún lọ́sì ó wá ronú pé ah, báwo lọ́jọ́ alẹ́ àwọn ọmọ òní òjogún àgbà àti òun níyì èyí ló jẹ́ kó ronú báwo ló ṣe lè fẹ́ yàwó kó tó wá pàdé kó tó wá tó àwọn babaláwo lọ. àwọn babaláwo yìí àwọn lọ́wọ́ àṣepá fún ìjì lásà okùn wọ́n ní yóò lóbìnrin wọ́n ní yóò sì bímọ. ó ní kí lè ọ̀rọ̀ kàn wọ́n ní kó rúbọ. ó rúbọ lóòótọ́ ìyàwó mẹ́ta ló fẹ́. ìgbà tí ìyàwó àkọ́kọ́ máa bí ọmọ ọlẹ́pàá òkun ìyẹn bí ọ̀pá fún ìyẹn bí ọ̀pá ìgbà tí ìyàwó kejì máa bí ọmọ olóde ìgbè ìyẹn bí orò ó bí orò fún ìgbà tí ìyàwó kẹta máa bí ọmọ ìyẹn ló wá bí eégún lọ́mọ ìyẹn bí eégún fún ọmọ yìí wá ń dàgbà wọ́n wá ń dàgbà ìyá ọ̀pá ó ní bí èjì bá ti lọ lọ lọ kì í tètè padà bọ̀ òun ò lè máa rọ́jú mọ́ ó kọ̀kọ̀ ó padà sí kò sẹ́pà ọ̀pọ̀ kò sí tó ń jẹ́ kó ń gbà náà o kọ̀ọ̀kẹ́ lè mọ ibi tí ẹ̀pá òkun wà mo ṣe dákọ̀ èkó ẹ̀pá òkun là mí jọsẹ̀ èkó ní ń jẹ́ bẹ́ẹ̀ èkó ní ń jẹ́ bẹ́ẹ̀ o bí bá ti ṣe wí nù ó ń padà sílé tiẹ̀ ẹ rí ìyá orò òun náà wò pé wò ó àwọn méjèèjì yá ọpa pẹ̀lú ìyá orò orí wọn ti mọ́lù nígbà tí bàbá àjọkọ wọn ti lọ fẹ́ ọmọ ọládẹ ọ̀yọ́ wá ṣètìlílà ayé bẹ́ẹ̀ orí ìyáálé méjì ti mọ́lù wọ́n ti parí pọ̀ láti ṣígun sí ìyàwó kékeré tó jẹ́ ọmọ olóde ọ̀yọ́ ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé ọ̀tẹ̀ ti wà lọ́jọ́ tó pẹ́ lẹ́nìkan ní ìjà ológun ti bẹ̀rẹ̀ ìjà ológun ti bẹ̀rẹ̀ lágbàtà àti dáyé náà ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ṣùgbọ́n ìyá eégún ẹ̀yìn lójú ọkọ lòun òun gbọ́ tẹ ọkọ gbogbo tọkọ bá ní kó yà ló ń yà tọkọ bá ní kó má ṣe kò ní ṣe é títí títí títí mo yá tí òde rọrùn mọ́ ṣe ni ìyá ọ̀pá ṣe ló fi lélẹ̀ ó padà sí ẹ̀pá òkun ìyá orò náà ní kí ló tubú tẹ̀hún ṣe ló náà fi lélẹ̀ ṣe ló padà sí òde ìgbèyì ẹnu mi ní ibà ìpẹ́ sí kí la máa ṣe sọ́ọ̀ yìí ẹ ó kù nìbọn ń rò àwọn méjì wọ́n lọ tiwọn ó wá ku ìyá eégún pẹ̀lú ìjínlé wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ wọ́n jọ ń ṣayé eégún ń dàgbà eégún ń dàgbà nígbà tó wá di pé ọjọ́ ìlọlé tó ìjìlá ó bẹ̀rẹ̀ àìsàn nígbà tó bẹ̀rẹ̀ àìsàn ìyá eégún gbéra ó lọ bá ìyá ọpa lé ẹ̀pá òkú pé alábàálẹ̀ wọn ò yá ẹ sọ fún ọmọ yín kó wá wo bàbá rẹ̀ bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ wá fọkàn mọ́ ṣé ọmọ náà ò fẹ́ bàbá ẹ̀ mọ́ ni ọmọ òwálé ìgbà náà ìjà orogún òde kan mo dìde wálé pé mo fẹ́ lọ rèé wo bàbá mi ìjà orogún òjẹ́ ẹ má lọ bẹ o ẹ má lọ gbàgádà yín ẹ má lọ fọ́ pa yín lórí ẹ má lọ di kíní kan ó tún gbéra ó dilé ó dòde ó tún sọ fún ìyá orò ẹ dákun ẹ wá wo bàbá ẹ jẹ́ kí ọmọ yìí wá tọ́jú bàbá rẹ̀ gbogbo ọ̀tá wí ẹ̀gbọ́n lọ́jà àjẹsọ ọmọ tòun ṣé bọ́ọ̀ lọ ẹ̀gbọ́n ṣé bá ṣe tó bá palẹ̀ ẹ̀gbọ́n ọmọ tòun ó tẹ̀lé wọn ò gbà wọn ò wá o torí pé bí ìyá orò bá fẹ́ kankan yóò kankan pé ẹ̀ kí ló ti pè á pè ìyá ọpa pé mo bàgbọ́ bàbá ìrírá lé ẹ máa ó mà dọ́dọ̀ mi èmi ò lọ ọmọ mi ò lè lọ èmi náà ò ní lọ ọmọ mi náà ò ní lọ o ẹ̀yin obìnrin àsìkò yìí ẹ kẹ́kọ̀ọ́ nínú òun báyìí ká má bàa gbé nǹkan sọnù mọ́ra wa lọ́wọ́ kò pẹ́ bẹ́ẹ̀ ní ọ̀nà òjì ṣé kò sẹ́ni tó ń wá sáré tí kì í padà àárọ̀ ọ̀run alákejì ìgbà tí bàbá eégún yóò fọjọ́ sàrè sí ó ti sọ fún ọmọ rẹ̀ pé tọ́ ìwọ náà ni mo kúkú rí lórí ibi báyìí tó bá ti wọbẹ̀ wá rí àgàn ń bẹ̀ o àgàn tí mo fi pagi pọ̀ǹgbìnú o sórí ibi báyìí wà bá ẹ̀kú ń bẹ̀ o ẹ̀kú yìí ni mo máa ń lò kí n tó gbé àgàn jáde torí pé mi kì í gbà kojú rí àgàn o tó bá ti di pé a kì í mọ̀ o tètè ṣe bóyá máa ṣe o ó sọ fún ìyá pápá bí bàbá ṣe ń kú báyìí wọn tẹ̀ tí ìsìnkú bàbá eégún ti palẹ̀ àgàn àti ẹ̀kú ìyá ẹ̀ sọ pé kó tètè gbé jìnnà torí pé òun ni wọ́n máa máa wò tó bá dé sèé lọ́mọ máa wá lọ́mọ máa dùn wọn báwo ṣe lé eégún ti palẹ̀ àgọ́ àti ẹ̀kú afẹ́fẹ́ oko kòtà lẹ́gbàgbà ó ti gbé jìnnà ó ti lọ tọ́jú ẹ̀ tí igbó méje ọ̀dọ̀ ìlú jù mẹ́fà ó padà délé ó fi pamọ́ sọ́wọ́ ilẹ̀ pé kí ilẹ̀ bá ń tọ́jú ẹ̀ ilẹ̀ fi pamọ́ fún un ó padà délé bí ẹ̀kọ́ ṣe ń bọ̀ bàràbàràbàrà bọ́jú gbogbo àbá ẹ̀kú báyìí ìyá tó sọ fún pé yé bàbá ẹ̀túkú tètè máa lọlé máa lọlé tí wọ́n ti wọlé ibi báyìí kó wọ bẹ̀ wà bá gbá bàbá ẹ̀ bẹ̀ wà bá ẹ̀ nítorí kó lọ́pàá lẹ́wọ́ yẹn kó gbogbo yẹn lọ. bẹ́ẹ̀ gbọ́ ṣe déta ìdélé ó wọlé wọlé wo gbogbo bí kò rí kọ́tọ́ ní gbogbo ọ̀tẹ̀sọ́pá aṣọ wà ń bẹ̀ aṣọ tí bàbá ẹ̀ fi bora ló ká ọba palẹ̀ ẹ̀mọ́ náà lọ tọ́jú ẹ̀ bí ìyàwó mi ṣe gbọ́ ẹ̀yìn tí <laughs> ẹ̀yin obìnrin wòye kẹ́kọ̀ọ́ nígbà tí ìyá ọ̀pá gbọ́ pé bàbá ti kú kò tí kò pèyà oró tọ́jọ́ bá ń pera wọn o ẹ̀yin obìnrin eré bọ́mọ tí ẹ̀sìn bá kọ́kọ́ lọ jogún agbára lé ló kọ́kọ́ sá lọ ẹ̀yìn tọ́mọ ẹ̀ ti dọ̀hún tí ẹ ti dé tó ti lóorí kankan lẹ́sìn wá pé ìyá ọ̀pá láti mọ̀ bóyá òun ló lọ gbé ṣé èyí ló pè ya orò ah, ǹjẹ́ o ti gbọ́ pé bàbá wa ti kú ó ní à owó ọgbọ́n ó ti kú o so bí ẹ ṣe pọmọ orò ní gẹ́gẹ́gẹ́gẹ́yá máa lọ lé bàbá yìí bàbá bàbá yìí o máa bá gbọ́ bàbá yìí máa bá gbọ́ bàbá yìí o gbọ́dọ̀ gbé nígbà tó rò máa fi délé bàbá rẹ̀ kò bá aṣọ pàápàá ó láṣọ tó bá lé jọ́nà ìyàwó kọ̀kọ̀ ó láṣọ tó bá lé ó dẹ̀ lọ́pàá tó kì mọ́lẹ̀ ó bọ́ ọ̀pá tilẹ̀ bàbá ìdí tilẹ̀ ẹgbẹ́ mi yé òun náà mú nígbà tí ọ̀pá débẹ̀ òun sì bá àpò ìdá bàbá rẹ̀ tí bàbá rẹ̀ so kọ́ òun kì mọ́lẹ̀ mẹ́ta dẹ̀ ní ìdá wọn. <laughs> oro eégún náà ti gbé kan pé o uh, máa ń pọ jù o ti palẹ̀ ìdà kan tó tó gbé lọ nígbà tí náà gbé kan tó gbé lọ bàtọ́ òun náà kan náà lọ. torí àwọn mọ kan lóru ni o ká kó lórí yẹn lọ ẹ̀yìn ẹ̀ lọ́ọ̀ṣẹ̀ wàá ronú ni. ló ń bí wọn lọ́tọ́ sí bàbá tán wọ́n wá pè pàdé ta ló gbé àgàn nínú ilé igbá àgàn ta ló palẹ̀ mọ́ èmi náà mọ ẹgbẹ́ ilẹ̀ gbọ́ mi gbogbo ọjọ́ jùlọ ego jẹ́wọ́ fún ọgbọ́n òun gbé nígbà tó dẹ̀jọ́ wa títí títí títí tọ́ ọ rí ọwọ́ ní kòkòrò ọdún òkè tó bá ọdún ọdún dẹ̀ nígbà tó délé ìyá wọn sọ fún wọn pé kó lọ ṣe sùúrù ìyá ọ̀pá sọ pé kó lọ ṣe sùúrù o ọdọọdún ọdún ò gbọdọ̀ jọ kó má gbé àgọ́ bọ́ta èèwọ̀ ni àgọ́ gbọdọ̀ rìnà sokoro náà bá múra kó ló bá múra á lẹ̀ di ọjọ́ tí àgọ́ ó bá rìnà á sì àbọ̀ bíjà kó máa gbà jáde sá ṣe bẹ́ẹ̀ kan ló máa gbé àgọ́ rìnà ẹ ẹ kò burú ìyá òrò náà sọ tiẹ̀ òrò múra lé ọba múra lé pé àwọn ó já àrùn gbà ni ṣùgbọ́n orò jẹ́ ẹnìkan tó máa ń fọ̀lú mọ́ ah, alátúnṣe lóró nígbà òdìjọ́ bá wí eégún ti múra láti gbé àgàn eégún fẹ́ gbé àgàn bàbá rẹ̀ jó ọ̀pá fẹ́ já àgàn bàbá rẹ̀ gbà. pé o fẹ́ palẹ̀ àgọ́ mọ́ palẹ̀ mọ́ <laughs> wọ́n ronú nígbà ọjọ́ pé nígbà àtijọ́ ọmọ tó o bá lé àyà tó o bá lágbára kì í bá wọn ròde àgàn ọjọ́ burúkú lọ́jọ́ tá a wí nílẹ̀ Yorùbá ńlẹ̀ kárọ̀ ọ̀rọ̀ tó wà àgbààgbà ò tètè dá sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ó máa kẹtàn sáré gbogbo àgbààgbà yorùbá ni wọ́n kẹtàn sáré nbọ dogun lóde òru àwọn ọmọ yìí ti gbàgbé pé agbára tí bàbá wọn fi ń jagun yìí ọwọ́ egun ló wà. wọ́n pidán lóde òru o ọba diwin egun náà diwin ọba dèrè eégún náà dèrè ọ̀pá dòjòlá eégún náà dòjòlá ọ̀pá dẹ̀fọ̀ eégún náà dẹ̀fọ̀ ọ̀pá dẹ̀rin eégún náà dẹ̀rin ọ̀pá domi eégún náà domi. ogun yìí le débi pé ọ̀pá ò rí àgàn jágbà. orò ló wá dé orò tó ń bínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó náà fẹ́ wá gba ẹrù ń bọ wojú ogun orò ló làjà lọ́jọ́ náà ìdí tá a fi ń tóró fi jẹ́ ta pọ́nlé lóde ilẹ̀ yìí jù nù orò ló làjà òun ò dẹ̀ jà mọ́ tó ti wo nǹkan tó ti run orò ti wo nǹkan tó ti bàjẹ́ orò jà mọ́ ṣé lóru ya wo pé à ẹja parí ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ yìí dé o orò ló wá paná ọ̀rọ̀ náà jọ náà ṣùgbọ́n kálukú padà sílé wọn eégún ló ń gbé àgọ́ ọ̀hún dè ní o orò jíjà àgọ́ gbàǹjọ́ náà òun ni ọ̀pá ń ṣe tẹ́ èdè ní ọ̀pá lòun fẹ́ lọ rèé já àgọ́ orò àpò òun fẹ́ lọ rèé fọ̀lú mọ́ lóò sì ní gbé àgọ́ lọ́sàn-án gan wọn ò ní já àgọ́ lọ́sàn-án gan orò ò ní fọ̀lú mọ́ lọ́sàn-án gan ó dòru bí yóò bá wá ṣòro wọ́n pàdé wọ́n máa pàdé mọ́ ni wọ́n ṣéde níjọ́ tó di pé àwọn àgbààgbà bá wọn dá sínú o tó ní ìwọ ọ̀pá ṣe pé ó ti jogún báyìí ó jogún ilé ó jogún ilé ó jogún dà ẹ ìwọ jogún òkìtì kan ìwọ ló máa ṣì yẹn. eegun ìwọ tó gbé agbára dání ìwọ náà tọ́jú bàbá ẹ gílẹ̀ yìí mo tẹ́ ní ọ̀wọ́ tọ́jú bàbá yìí ẹ wọ́n ní kó lọ máa lò torí wọn ò rí gbà lọ́wọ́ rẹ níta jagunjagun tó ò rí gbà àwa kọ́ làwọn àgbà kò ní ọwọ́ rẹ bàbá rẹ ti fi fún ọ lò ìwọ oòrò tí wọn náà mú kó máa jẹ́ tìyẹn eléyìí ló bí ìjà díẹ̀ láàrin ọ̀pá àti eégún o tí wọn kì í fẹ́ bára wọn ṣe ń gbà náà kó tó di pé àwọn alátúnṣe bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe inú rẹ̀ lẹ́nu kí tó máa wọlé ọlọ́pàá ọlọ́pàá tó máa wọlé ìlú nígbà àtijọ́ wọn ìwọlé ara wọn torí ìjà kan ṣoṣo tèmi pa nítọ̀lé mi ìfà ló kí ni mo fẹ́ múlò nínú tọ́ yíwọ ọmọ Yorùbá ìbá ṣe pé ìyá wọn òun náà rọ́jú kò pé bàbá kò pé gúnlé rẹ̀ ní wéèrè ṣe mọ̀ pé àbúrò ò ní jogún ẹ̀gbọ́n ọ̀rọ̀ wọn ò ní dìjà wọn ò fẹ́ gbogbo tòlòtò wọn ó sì pín gbogbo rẹ̀ bó ti tọ́ àti bí ó bá ṣe yẹ ni o gbogbo wa tá a gbọ́ ẹ̀kọ́ tòní ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ yìí lò ẹ má pegun lé yín ní wéèrè ẹ má pegun lé yín ò gbọ́n gbogbo tẹ́ ẹ bá jogún ẹ lò dáadáa ẹ̀sìn ọ̀tọ̀ ọrọ̀ ajé ìlú oníkálukú ọ̀tọ̀ ni ẹ̀sìn ọ̀tọ̀ agbára tó ní kálukú nílé rẹ̀ ọ̀tọ̀ ní agbára tí ọkọ níkọ́ níyàwó ní o agbára tí kálukú dẹ̀ ní kálukú máa ń tọ́jú o bí ìyàwó bá ti wá gbé agbára rẹ̀ lé ọkọ lọ́wọ́ ó yọ̀ǹda fọkọ ní o ọkọ ti di bàbá rẹ̀ nù o ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ìyá alájẹ òun ló lágbára ọkọ rẹ̀ lápè nà ó sì máa gbára tiẹ̀ ó sì jogún rẹ̀ fún ọkọ rẹ̀ tó já pé ìnà tẹ́ èdè ní kò ságbára lọ́wọ́ ìyálájé ọwọ́ àpènà ló wà tí wọ́n fẹ́ ṣèpàdé ẹ̀ta ìlú wọn ò ní pé ìyálájé ṣèpàdé ẹ̀ta ìlú torí pé ọkọ rẹ̀ ló gbágbára fún ọkọ rẹ̀ ni wọ́n pè síbẹ̀ tó bá ti polúwo tó pàbíyè ọkọ rẹ̀ ló bá pè síbẹ̀ àwọn mẹ́ẹ̀ta yìí àgbà ni wọ́n lọ rè bá ṣèpàdé fún di èyí ojú wa ò ní rí bí o ẹ̀yin ọmọ yorùbá ẹ má gbogbo orí yín fún kọlọkọlọ jẹ́ ẹ̀yin kì í ṣe ìyá alájẹ ẹ má gbàgbá yín fóyìnbó orí yín ò ní burú o ogun ò ní jà yín o ogun ò ní kó yín lọ o ẹ ní dààmú láyé nítorí àkókò ibi ni màá dá ọ̀rọ̀ ọlọ́run tì ní dúró sí ṣókí ní ọbẹ̀ oge o ká mọ́ ọ̀rọ̀ náà lòlùtọ́ gbogbo ọmọ kóòtù òjíire ẹni tó bá ti sọ lẹ́nu ti sàpòyàkọ́ òmùgọ̀ ẹ̀dá ní pẹ̀gùn rẹ̀ ní wéèrè torí pé iṣẹ́ gidi ìyà gidi làwọn baba ńlá rẹ̀ jẹ kó tó jogún agbára o ìyà gidi làwọn baba ńlá rẹ̀ jẹ o kó tó jogún agbára o agbára náà lè wá sọnù lọ́wọ́ lọ́wọ́ báyìí agbára tẹ ẹni tí apá òyìnbó ò yín òyìnbó sọ kékeré nígbà ní agbára tán ní agbára wọn lágbára ìbọn onímọ̀ náà fi ń rọ ìbọn alágbẹ̀dẹ tẹ̀yìn tó ti ń rọ̀bọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí òfin tó ìbò gbé wá fún yín bá di ẹ̀pẹ́ yìí ò gbọdọ̀ rọ ìbọn ìran Yorùbá ò gbọdọ̀ rọ ìbọn ṣùgbọ́n ìbò lè rọ ìbọn kó ta fún wa gbogbo góòlù tá a ti ń rọ tẹ́lẹ̀ àwọn ọ̀lágbára àti rọ́mọ́ ṣùgbọ́n a lè lọ́ra góòlù lọ́wọ́ ìbò kárakándá àwọn ọmọ Yorùbá tá a ti ń lo nǹkan ọ̀ríjínà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ń lo góòlù tá a ń lo góòdì àwa ń lo pándá pàǹdà tí ò ṣe é fọ̀ pàǹdà tó fi bàjẹ́ owó ara míì ah, ìyá máa jẹ ọmọ aládé o ọmọ Yorùbá ẹjẹ ìyá bìkan ní yàrá ẹ̀sìn Islam àáfà kan ni mo máa bá sọ lábàjọ sọ̀rọ̀ ló bá ní ẹ Tajudeen tẹni owó yẹn ó ní àga àkọlé ni àga ànábì ó ní àga tánábì fi jókòó ni ṣé làyà mi já lẹ́nu àfà ọmọ yorùbá òun fáàrẹ tó ń bá mi sọ̀rọ̀ yẹn tajudeen lórúkọ ẹ̀ mo wá bèbè kí dẹni túmọ̀ tajudeen ló wá fi díẹ̀ múlẹ̀ fún mi àga àlọ́bì yéè ìyá sì ìyá máa jẹ yorùbá o ọmọ yorùbá ẹ̀yin dẹ́ ń pè ní adédòkun adé orí ló máa jókòó sí adé ń jókòó sórí ọba ni èèyàn ò jókòó lé adé lórí rí ẹ̀yin lẹ́wà di àga wúrà tẹ́wà di àga tọ́yọ̀ fi ń jókòó wá ń jókòó lé mọ́lẹ̀ ẹ wá ń bá àga jórúkọ ẹ wá jẹ sí yorùbá ló ti ń sin ẹṣin ṣé wọ́n fún pẹ̀sí pọmọ rí ni pé ẹṣin wù mí ò ní gbọ́ nínú orúkọ ọmọ yorùbá tó yẹ mọ̀ pé wọ́n máa ń gun ẹṣin ni wọn ò dẹ̀ fẹ́ kọ́ gun ọmọ àwọn ó pápá olórúkọ ni ó là ń jórúkọ fìlà ó là ń jórúkọ fìlà ànábì ọmọ yorùbá ẹ má sùn ẹ jọ̀ọ́ ẹ má sun ẹ má jẹ́ ká joyè adọ́run mòótọ́ o oríwa ò ní burú o má ṣègùn ilé rẹ nù ìyà gidi la bàbá láàrẹ jẹ kó tó gbé agbára wọlé ìyà gidi na bàbá láàrẹ jẹ kó tó jọ gbágbá adì ọ ìwọ ọmọ tó túlé bàbá rẹ tó bá ẹdán pàdé má sọnù má jẹ́ kẹ́nìkan fi gbajú ẹ̀gbá lọ́wọ́ rẹ ṣe ṣe kó o máa wádìí ọ̀nà wo lẹ́dọ̀ yẹn máa gbà sìn ẹ́ kiri wo tó o bá gbé ẹ̀dọ̀ ìdílé babaláwo tó o bá dáfalé lórí ifá ó fìdí tọ́ ṣe tẹ́lẹ̀ yóò máa fi sìn ẹ́ ifá ó fìdí ẹ̀ múlẹ̀ ni mo dùn fún ẹ. tí babaláwo bá júwe fún ẹ tó bá ṣe tó bá dáhùn babaláwo yẹn ò gbédè ifá tó ni ṣe ni kó tún tẹ̀síwájú. bá a bá débi à ń rè a kì í dúró ògúndábèdé ó ní akirikọ́ bá ní rìbá èrè kọ́ akirikọ́ ògùn ní lógùn rẹ̀ gbà alárìnká èèyàn nífẹ̀ẹ́ ẹ̀dókùnkùn rẹ̀ bọ níha adábọ́sọlá akédèsè ẹ̀bìkẹ́yìn alaro ojú ti ṣí o iyè ńlá ọwọ́ afọ́jú ó tẹ àrùn bàbá ẹ̀ tó bá ti rí àgbà bàbá rẹ̀ má sọnù torí wọ́n lè rìnrìn kí wọ́n má láǹfààní láti jogún irú rẹ̀ sílẹ̀ mọ́ láéláé etí wọ́n rí yẹn ìwọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ bóyá yóò dẹ́ ẹ lóhùn padà mo ṣe ẹ̀làbọ̀ rú ẹ̀làbọ̀ yìí ẹ̀làbọ̀ ṣe ní ká tẹ́lẹ̀ bá fún ìlú mi olúwa ọlọ́run alágbára kábíyèsí atóbijù ọba ìyanu kábíyèsí adébára wa sọ̀rọ̀ ní méjì mẹ́ta lé ní ọba bó ti ṣe yé wa ó gbé tó ọ̀tún wọlé ní bàbá má sì jẹ́ kó gba tòsí jáde jẹ́ kó sòsò rere nínú ayé wa ká lè máa jó ká lè máa yọ̀ ká lè máa yìn yín ká lè máa pọ́n ilé ilé ìlàtọ̀ lábẹ̀bẹ̀ gbólókọ̀ ọ̀rọ̀ nílànà mọ́ alágbàwí àtòmídàá wa.